àdìmọ́mà kíkí kò ní tẹ̀lé tà lẹ́bi sọ̀rọ̀ wá àdìsọ́lẹ̀ àgbà lọ́dọ̀ rẹ̀ kó di mùsùlùmí. àmọ́tí abájú màmá wípé onítọ̀ọ́ yẹn ọ̀tá ànábì ọ̀fẹ́ràn ànábì sọ̀rọ̀ wá àgbà ìwà àdìsọ́lẹ̀ àtọ̀gbé òní di mùsùlùmí àtọ̀gbé àṣẹ́dọ̀ aláìlá ilọ́wọ́ wà aṣọ́dọ̀ anna muhammadan abduhu àwọn olùmọ̀wá ní tó bá gbàgbọ́ tó bá kọjá lè tó dídì mùsùlùmí. wọ́n wá ní báwo ló lè ti sẹ́tọ̀ kó lè ti sẹ́tọ̀ àyàfi kọ́ ọ̀jẹ́ ni tó ní mà nípa rẹ̀. torí pọ́nà ọba ni ilà mẹ́ṣẹ́ ìdọ̀bẹ̀ ọ̀kẹ́ wọ̀ ń yá alẹ́ lò. àbáwọn tó bá jẹ́rìí òdodo wọ́n sì mà nípa dáwọ̀ jẹ́rìí nípa rẹ̀. èèyàn lè jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti òdodo jẹ́sẹ̀ láì jẹ́ pé èèyàn máa ọlọ́run ọba wa ikú èèyàn sì lè jẹ́rìí nígbà lẹ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní síwájú kéèyàn tó mọ̀ tani anabi Muhammad sallallahu alayhi wa sallam. ìgbésẹ̀ kejì nínú tó sọ níbi mùsùlùmí olóòní ká máa bí òun dúró jama ká máa bí òun dúró as-salatu imadu ddin ìrún tẹ́rí yẹn olùkómúlérú fẹ́sìn ẹni tí máa ń kírun ó ní mùsùlùmí ẹni tí kì í bá kírun kì í ṣe mùsùlùmí anabi sallallahu alayhi wa sallam ẹ rí i pé láti ọjọ́ tí ọlọ́run bá ti ṣe ọ̀run lọ́ràn yẹn lórí ìjọ yìí anabi sallallahu alaihi wa sallam wọn ò kírun àyàfi ní jàmá kọ́dà gẹ́gẹ́ bó ti ṣe wá nígbà anabi sallallahu alaihi wa sallam wọn wá sí mọ́sálásí níjọ́ kan wọn bá kí wọ́n ti kírun jàmá wọn wá lọ sílé wọn kó àwọn ará ilé wọn jọ wọn kírun jàmá láti ìjọ tó lọ ti ṣe ọ̀run lọ́ràn yẹn anabi sallallahu alaihi torí ẹ̀ èrò pàtàkì kan tí agogo bá ti bá ti mú wọn ní òkè ìpẹ̀lẹ̀ lẹ́bi wà tó lọ́wọ́ bá ti fi sẹ̀wọ̀n ìdì lọ́ra ẹ̀ ibẹ̀ náà lọ́wọ́ tó lọ́wọ́ ti fi zàká lọ́ra ẹ̀ àtàwọ̀ àti hajj ṣùgbọ́n ní ọ̀wá ní kókó lẹ́bi wà ti sẹ́mà ní tó tó sèrò lọ́ra ẹ̀ eléyìí ń tọ́ka sí bí ìrun kíkí ti ṣe pàtàkì tó jàmá ìrun ọ pàtàkì ó sì jẹ́ bàbàrà káyọ̀ gbogbo bá ti fi mọ̀ torí rẹ̀ ẹni ọ̀rọ̀ bọ́ọ̀lù yẹn lọ́wọ́ àwọn àyè inú ti sọ pé lá ọ̀pọ̀ fìlì ìsìlẹ́ẹ̀mì lè máa ń tara kà fọ́lá kò sí èrè ìjẹsẹ́ni kẹ́ni nínú Islam lópin ìgbà tó bá ti pààrọ̀ kíkì tí ẹ̀ bá pa ẹ̀rọ tí kì í kí kò sí èrè kan lè jẹ lábẹ́ Islam àwọn olùmọ̀ràn ti sọ yìí pé ẹ̀ ti máa ń pọ̀ على أن ترك شيء من أركان الإسلام كفر كإجماعهم على أن ترك الصلاة كفر أو أتابع النبي صلى الله عليه وآله وسلم أنوه لو يكن كتمسك من هو أريد الإسلام تسكت أتابع قد يأتي كفيري من وسك لو يجب وسكت في مفيسك لو كفيري هذا كي جامل جدون جماعة النبي صلى الله عليه وآله وسلم والعهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر ما جاء مسلم بلاني واتعوناني وقلت سبع تلك يوم سلو بك فيه أخلوه ودف الصلاة الواقع بين الركب والخبز والشرك ترك الصلاة بين هذه الصلاة مسلم بلاني هي أتكوتي كفيري أتكوتي سيك وذلك وقعه bí ẹ bá ti parun tí ó parí o. wọ́n á pé àwọn kan ní ẹ̀kẹ́ ni ọmọ kankan ti dákìrún lọ àá ìwé òkú máa dákìrún tọmọ pé òkú sí ọ. ẹjọ́ mọ̀ ní kí títí kírun òkú oríire torí jẹ́lé ẹjẹ́ amúdísọ́ òkìkí. Ibn Mas'ud radiyallahu anhu kúnyẹ mójútó àwọn ojú ọ̀nà mà ìtọ́nà tí wọn nàbí Muhammad sallallahu alaihi wa sallam. ó ní nínú rẹ̀ ní ká lọ sí òun jàmá nínú ojú ọ̀nà ń màtẹ́lẹ̀ òfin ànábì sọ̀rọ̀ àtẹlẹ̀ ní kálọ̀ kí òun jẹ̀mà. tẹ́ ẹ bá fi ráàyè ẹ sì lànà ànábì ráàyè. ó ní mo rí wa lẹ́yìn ànábì sọ̀rọ̀ àlùsílẹ̀ ike ẹnìkan kì í pẹ́ tí kájí òun jẹ̀mà àyàfi mùnáfíkì alágàbàgebè tí ìsàgàbàgebè rẹ̀ kojú hàn. kódà mo rí wa máa gbéyàn kọ́kọ́ lọ́rùn tó fi aláàárẹ̀ wá sí mọ́tíláṣí ní kọ́kọ́ lọ́rùn tẹ́lifíṣàn máa gbé bọ̀ títí wọ́n fi pè wọ́n lọ sáfù subhanallah afọ́jú kan sọ̀rọ̀ lọ́dọ̀ anabi sọ̀rọ̀ àti sọ̀rọ̀ kẹ́jẹ́ máa kí ọ̀rọ̀ lé wọ́n ní náà wọ́n gbọ́dọ̀ wá gbé wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní máa dáhùn wọ́n náà gbọ́dọ̀ wà. ọlọ́wọ́ kò ní fọ́ wa lójú o kò ní ti wá láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wa agbádùn àlàáfíà ń bẹ ojú ń bẹ ẹsẹ̀ ń bẹ ẹ dákun ẹ já sírò rẹ gbèsè ayé wa ẹ bọ́ pọ̀lọpọ̀ ọ̀gbà ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ní lọ kírun nítorí ọ̀pọ̀ máa ń ṣe ilé ìrun àsùbá nítorí pé ìrun àsùbá ọ̀pọ̀lọpọ̀ kà fún kúkú mẹ́tíláṣí nílẹ̀ káàrọ̀ òkìlẹ̀ tí ẹ̀ máa lọ ẹ̀rí bí àwọn mẹ́tíláṣí wọn sábà fún lásùbà kí ló fà torí pé àwọn yẹn lọ mú sáà èrò tí wọn ní báwọn lọ mú sáà pé lónìí pọ́jọ́ lè bá àtà lónìí kókù tó ọmọ bàbá wọn torí pé wọn bá lọ kírun òkùtọ́ bọ̀ ìlú magreth ńkọ́ ìlú ìṣá ńkọ́ báwo ni gbogbo tó ọba tìjọ náà ti lágbàkà ìgbà tó ọba ti gbogbo òun ráàrì wọn wá ní ẹ kíkẹ́ àwọn aládùúgbò kọ́ bẹ̀rù ọlọ́ tó ní bíláṣí làwọn rí àwọn oníjàmá aráàlú gan ni wọ́n bẹ̀rù ọlọ́ lọ́pọ̀lọpọ̀ ni torí àwọn mẹ́tíláṣí wà wọ́n wá àlè ṣùgbọ́n yìí lọ kírun tọ́da bẹ́ẹ̀ tọ́da bẹ́ẹ̀ tá a bá fẹ́ ma báwo làwọn èèyàn ti mójútó ẹ̀sìn ọlọ́wọ́ bá sí nílùú kọ̀ọ̀kan mọ́sálásí wọn ni kẹ́ máa wò ẹ̀wò bí yẹn ti pọ̀ mọ́sálásí sí ẹ̀wò bí wọ́n ti kéré sí tẹ́ ẹ bá kiri sí àwọn èèyàn tí ó ń pọ̀ mọ́sálásí àmì kóore mẹ́lòó tẹ́ ẹ bá kiri sí àwọn èèyàn wọ́n pa mọ́sálásí wọn lọ kí òun bẹ̀ àmì aburú ni ọlọ́mọ sì ti wà láburú ẹja mójútó òun jẹ̀má ẹja mójútó òun kíkí wọ́n wá ìtọ́jú ayé pé ìgbésẹ̀ yẹn ń gbé ògidì mùsùlùmí látàrí agbọ́dọ̀ tó sọ wá ẹ̀sẹ̀ sọ yìí tọ́ba wa jẹ́ pé ìdújọ́ pé kẹfẹ́rí pọ̀ ń bẹ̀ kọ́ àwọn tó fẹ́ jalè yìí máa ń ọ̀pọ̀ ń bẹ̀ àwọn tó ń fẹ́ ká di mùsùlùmí ká sì palẹ̀ di kẹfẹ́rí ọ̀pọ̀ ń bẹ̀ sọ̀yẹ ká máa fi ẹ̀sìn wa ráàdì sọ̀yẹ ká fi ráàdì. ìrún tẹ rí báyìí ó ní ìmáàdù sí i sẹ́yìn náà wọ́n máa ń pa yá ha fọwọ́ ẹ̀lẹ́ máa ti wá ha ọ̀gbìn yá gbogbo tó bá ti fi rán ráàdì gbogbo ẹ̀ tó sì ń yóò fi ráàdì bẹ́ẹ̀ lọ. bákan náà mùsùlùmí ni gbogbo ẹ̀ tó bá lówó sí yọ zàká mùsùlùmí gbogbo ẹni tó lówó ti yọ zaka ẹ wà lórí tọ́lọ̀ ọba fún yàn ẹ wo bí tọ́lọ̀ ọba ní kọ́ yọ ọlọ́wọ́ bá ní nínú ogójì kọ́ yọ dàpọ̀ nínú ogójì kọ́ yọ pínkan tó ọba yọ ní zaka táwọn èèyàn ṣe yọ kó lè bá jẹ́ mùsùlùmí wà á máa yọ zaka torí pé ọlọ́wọ́ bá kọ́ láti kọ́ yọ zaka zaka tẹ ẹrí yẹn kò dé òkú torí àdìgbà nígbà Muhammad sallallahu alayhi wa sallam tó ní máa nà mi sọdà kọ zaka òfin kí owó ti kù ìdí nì tó fi jẹ́ ike agbọ́dọ̀ máa parọ́ wà fún gbogbo àwọn ẹni tó lówó nínú àwọn mùsùlùmí dígbé fún ọmọ ayọ̀ zaka dúkìá wọn kí láwọn àmọ ayọ̀ zaka ǹjẹ́ àwọn ayọ̀ zaka rẹ̀ òun náà ni owó wúrà tàbí fàdákà tàbí tó ní ìtumọ̀ wúrà tàbí fàdákà bíi náírà òkú jà náà yìí bákan náà èrè oko èrè oko láwọn ẹni tó tó ń jẹ wúrò àwọn eléyìí ayọ̀ zaka wọn àwọn kúmọ́ ọlọ́wọ́ bá wọn òfin rẹ̀ ọ̀tá lórí wípé káyọ̀ ọ̀rẹ́sọ̀ ìdáka nínú mẹ́wàá nínú àǹfààní òkúta rẹ̀ lópin ìgbà tó bá ṣe wípé oko yìí báyìí ṣíṣe ló máa ń fà ní jáde látàrí òjò tọrọ láti sáà yìí ti báwa là ń sọ ní ìgbà yìí tàwa là ń ra ní là ń ra ohun dáadáa sí ṣùgbọ́n ti tọrọ láti sáà lọ́wọ́ bá fi mu jáde ayọ ìdá kan nínú mẹ́wàá eléyìí tó túmọ̀ sí pé tí yẹn bá ní khamsata awso wal wisku sittuna sa'an was-sa'u arba'atu amdad bi mudd an-nabi sallallahu alayhi wa sallam èyí tó túmọ̀ sí pé tí yẹn bá ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdù àti tó ti lọ láǹfààní oko ìgbà náà lọ kí ni ìdáka nínú mẹ́wàá ẹgbẹ̀rún kan àtọ́gọ́rùn méjì mútu jẹ́ ọdún ọgọ́rùn kan àdógún ọgọ́fà mútu onìkan láàyò ní zaka ẹ dákò tọ́pọ̀ ẹ wà lórí tọ́lọ̀ fún wa òwò bí ní tọ́lọ̀ ọba ní ká yọ. bẹ́ẹ̀ tó bá jẹ́ pé nǹkan ọ̀sìn ilẹ̀ yẹn bá ní gẹ́gẹ́ bí àgùtà gẹ́gẹ́ bí màálù gẹ́gẹ́ bí ràkúnmí nínú okó sí àgùtà àgbò tàbí ewúrẹ́ tàbí òkúté ọlọ́ọ̀bá ní kọ̀ yọ̀ kan mélòó lọ́sẹ̀kù mọ́kàndínlógójì bẹ́ẹ̀ ló máa yẹ lọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan títí tí ó fi pé ọgọ́fà ọgọ́fà ẹ̀yọ̀kan náà lọ́ọ́ yọkùn ọgọ́fà lẹ́ẹ̀kan ìgbà náà ló ti yọ méjì ẹ̀dá kò sọ pọ̀ kò kúkú pọ̀ ọba tó fún ọ ní adúlọ eléyìí tó ní kọ́ yọ méjì ọ̀ bẹ́ẹ̀ náà ni ràkúnmí ó dìgbà tó bá pé márùn kó tó yọ àgùntàn ọ̀hún á ní yọ àgùntàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan fún títí tí ó fi gbẹ́mọ̀ ẹ̀dọ́gbọ̀n ní mo bá gbẹ́mọ̀ ẹ̀dọ́gbọ̀n lọ́sùn lóòtò yọ ràkúnmí kan ètò ti kéré ní ràkúnmí lóòtò yọ ọ̀gbọ̀n. màálù ẹ̀wẹ̀ ó ti sọ ọba kọ́gbọ̀n tó tó yọ tẹ̀bí yẹn àbí tẹ̀bí yà á. ètò ti pé ó tẹ̀lé ya rẹ̀ lọ́wọ́ kó o sì lóyún lé. bẹ́ẹ̀ tó bá tó kókó sí ó tó yọ mí. gbogbo eléyìí àwọn bàbá tẹ ṣe ewúrẹ́ ike ńgbà tí ewúrẹ́ yín kókó dì àwọn akóso kan láti gbà tí yọ̀dà ká fẹ́ pé torí pé oṣù kan lè bọ̀ ìyàní àwòlẹ́ àlùfáwò ọdún kan fẹ́ pé tí àgùntàn yín gbọ́dọ̀ ẹ wá kú méjì nù rẹ lọ dà ẹ kó tó ti dé méjì tó dàgbà wọ bẹ kọ̀wọ̀ lọ <laughs> nígbà tó wọ̀ bọ̀ ọ̀ bọ̀ ọlọ́ọ̀bá ló kọ́ yọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n máa ti lọ́dọọdún bẹ́ẹ̀ ni wọ́n máa ti lọ́dọọdún ah, ọlọ́ọ̀bá lẹ́yìn ti sọ bá a kà kàkà kí àgùntàn rẹ̀ ọ̀pọ̀ kọ́ máa kọ́ fún ọ̀rọ̀ ọgọ́rùn méjì mẹ́ta mẹ́rin oye ogójì náà ni eh, àgùntàn rẹ̀ ti máa yí orúkọ ọlọ́ọ̀gbọ́n ni ọ̀rọ̀ àdìgbò ti gbẹ̀tọ́ subhanallah tó ẹnì kan wá ní ẹ̀dá kun tí tí o bá ń sin adìyà gíríkì ńkọ táwọn náà ní ẹni yọ zaka di agiriki torípa di ẹni lò lọ́wọ́ àni tó fi yọ zaka èlò tọ bákan náà ẹni tó fi sú bólúwó ti yọ zaka di ẹni tó fún ẹ̀jẹ̀ báwo ló ti yọ zaka di ẹ nítorí kí mọ́ngòrò bólúwó ti yọ zaka rẹ nítorí kí tòmátò bólúwó ti yọ zaka rẹ gbogbo àwọn eléyìí yẹn zaka tí wọn zaka owó ni wọn yọ nígbà tí wọn bá ta àwọn nǹkan tí wọn ń sìn àbí tí wọn bá ta sóògùn àbọ̀ kẹ̀kẹ́ tó gbìn àbí tòmátì tó gbìn gbogbo tó ọba rí wà wá kókún owó mi tó ọba ní wà wá yọ zàkó owó fún wa zàkó owó lọ yọ fáwọn eléyà kí ẹsẹ zàká adìẹ kí ẹsẹ zàká asu kí ẹsẹ zàká ẹ̀gẹ́ kí ẹsẹ zàká tòmátò bákan tó bá jẹ ní fẹ́ràn àti níta ńkọ́ wọn náà yọ zàká lọ́dọọdún wàá máa yọ zàká ọ̀nbẹ nínú ẹni tó ń pè ní sàdé ọmọdé yìí ẹni tó yẹ pé bí sẹ́ńtà náírà bí sẹ́ńtà náírà olóńtà náírà ńtà náírà lè ti gbá ètò tó lórí lọ́wọ́ lásán eléyìí yóò ti owó tó ní papọ̀ mọ́ ọjà tí ń bẹ lórí àtẹ rẹ̀ yóò mọ ayọ̀ zaka fún ìdákanná ogójì ẹ̀dàkùn tó pọ̀ pọ̀pọ̀ mọ́tò lọ́ọ́ sá ni ìdákanná ogójì ó ti owó yìí sí owó mọ́tò yìí tó lè ta yìí tó tọ́ ra o níṣẹ́ o lè ta ní one million o sì lè ta ní nine hundred thousand o sì lè ta ní eight hundred thousand èyí lọ́wọ́ láàrin nine hundred ló ti rò sẹ́gun ọ̀rẹ́ ni wọ́n rà kí sẹ́gun ló ti rò kọ́mẹ́tà ń bá wa náà yìí. tọ́ nítorí délé àti nínú kó zero one thousand four hundred five afẹ́fàbò sí fún ọ fi gbé àwọn ẹni tí wọ́n gbà torí ẹ̀ láti ní kó sí nine hundred. tọ́kọ́ padà wá tà one million ọlọ́ọ̀kọ́ sí mi. tó nígbà tó tọ́ bá pé lórí owó yẹn ó ti rò yẹ kó ti ti kọ́ ọ̀tá wà á ti mọ́wó sí ń bẹ lọ́dọ̀ rẹ wọ́n wá yọ̀dá kan ní ogójì. agbọ́dọ̀ mọ́tò ló ń sàkàyé ọ̀dọ̀ náà zaka yìí ọ̀ràn yẹn ni kò sí nínú nǹkan tó jẹ́ nàmbà fẹ́ nàmbà tó láti ẹ lọ sókè rí báwọn àkókò láti yọ ẹni Abubakar radiyallahu anhu ló ti kéde ogun lé wa lórí tí gbogbo sàbí ti pẹ̀lú rẹ̀ báwọn jà. lódodo àrè ike wọ́n sọ fún wa wọ́n sì wí gbogbo gbà ṣùgbọ́n èèyàn púpọ̀ lọ gbọ́ èèyàn díẹ̀ lọ dáhùn. láwọn olùkọ́ kan àwọn olówó wa ń bẹ̀ jọjọ láwọn mùsùlùmí ṣùgbọ́n èèyàn mélòó ní yọ zaka. tẹ́lá ní kọ́ yọ zaka wọ́n lè wò bóyá mọ́sálásí wọn ní kò mú wa wọ́n sì lérò pé báwọn àfa àwọn ní kò kó wa rárá o ọlọ́wọ́ bá ti sọ àwọn dalẹ́ fún zaka islam da púpọ̀ sọ̀rọ̀ kí láwọn ọkọ̀ mi wọn lọ gbàdá mélòó kan lọ́wọ́ wọn tí wọ́n máa gbà ọ̀gbọ̀dọ̀ bí èrè bí tí wọ́n náà sí. ṣùgbọ́n nínú ẹ̀sìn islam tó bá mu wá àwọn tó bá kó fún láwọn àfa ìlú tó wọ́n jẹ fúnra wọn ibi tó lọ́wọ́ bá ní fún òkú lọ ní òkú lọ. àwọn kòkòrò àti mẹsàgì àtàwọn ẹni tí ó ṣiṣẹ́ lórí àtúntò zakajọ àwọn tó jẹ gbèsè àwọn tí wọ́n tó jẹ pé wọ́n ti pè àwọn ẹrú wọ́n fi ra ẹrú wọ́n ti kú olóko ẹrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ni wọ́n fi zaka fún ẹja mójútó ẹnìkan wá ní sọ àwọn òkú sì lówó bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ ọ́lẹ̀ náà ọlọ́wọ́ bó ṣe ká lówó alálùbáríkà yóò sì ràn wá lọ́wọ́ lórí àti máa yọ tó wá bẹ lọ́wọ́ irú wọn ni máa yọ zaka nítorí pé kòkó léyà ó fi ọkàn rẹ̀ lẹ̀ láti máa ṣe ìrántí ọlọ́ ìrántí ọlọ́ wa tu láti ọwọ́ láti ná nínú sí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá pẹ̀lú óòtí kò ní sáyé bẹ̀ mọ́ láti ronú sọ náà wọ́n máa ṣe máàlí máàlí máàlí máàlí náà ni ó ti tó ti kú pé owó mi ni owó mi ni owó mi ni nígbà tó bá tún àgbè hàn látàrí pé ọ̀yọ́ gàtá ọlọ́wọ́ wa fi àjọ pẹ̀lú tó kójọ nílé ayé owó ọmọ wa sọ fún ọ torí tó bá tún àlù lóní àbí àfúnmi lóní àbákùtà lóní àbíwẹ́ lóní tó kọ̀ láti ọ̀gá gàtá rẹ̀ ọlọ́wọ́ bó jẹ́ àwòrán wọn padà yóò sì ètò burú ti sojú rírí jù nínú ètò lọ́lọ́wọ́ àwọn ètò ńláńlá wọn máa tọ́jú pọ̀ àwọn bí gbà ní èrè làpò eré ìmọ̀ yìí ọjà ó ti mọ wọn láti máa ló gba láti láti ká ìdòdó ká pété mi lówó rẹ̀ ti dúkìá tó fi ọ̀rọ̀ tó kú jọ láyé ọlọ́run ọ̀dà kò sáà mú wa. tó bá tẹ́lẹ̀ tó bá yẹ pé náírà ń kókò lè ní kọ́ téèyàn yọ gàgá rẹ̀ sọ̀rọ̀ kí náírà ń kókò àdéhùn ọ̀sídé ẹni kó ti góòlù àti kó ti sílvà ìṣirò tó ń fún náírà nàìjíríà yìí yóò di àwọn abọ́ ńláńlá abọ́ góòlù ńláńlá nínú ná wọ́n mọ̀ wá fi gbóná wọ́n mọ̀ fi ráúlà abẹ́rẹ́ nǹkan bẹ̀rù iná ti gbóná tẹ́lẹ̀ wọ́n tún mú abọ́ òǹgèrí gbóná wọ́n tún dàbò yàn kọ̀ wá sí pé fọ́tẹ̀ kan fọ́tẹ̀ méjì torí pé láyọ̀ mọ́tò fi ha wà láyà yà ẹni tí bẹ́ẹ̀ lónìí òní kú kò ní sẹ́ ọlọ́dà kọ́mọ̀ sí wa lọ́mọ àná tó bákan náà rẹ̀ gbígbà náà ẹni ẹtí máa ń gbà wọn sùn mí ni wọn láì tí ìgbà tí kò ọdún náà bá bọ òní gbà wò a oró jẹ kí ẹsẹ kókò tó ń jẹ lé ọjẹ ìyàwó rẹ ń bẹ ẹsẹ tó ń sè fún kò súnmà bákan náà omi òjò ń yọ kó fún mi nítorí pọ̀ pẹ̀lú ọ̀bà gbọ́ náà lọ́wọ́ ọba ti sọ pé yẹ́dà àpá àmọ̀ òwò sẹ́rọ̀ àbọ̀bọ̀ omi ẹ̀jẹ̀lì ọ̀pọ̀ wòlí torí délé ẹ̀dá mójútó àwọn ti gbà ẹni bá ti ń gbà wọ̀ fún mi. ṣùgbọ́n ní tí àwọn ẹ̀wọ̀n bọ́ọ̀lù ẹ̀dín tọ́kọ̀ láti gbà wọ̀ wọ́n á ti lè rí kíkúrò dídẹ́ gbà ó ní ìyàwó tíráàbù ìyàwó rẹ̀ tíráàbù ní kíni ó ní kò sẹ́ni tí ó dáná ta ìbò àwọn tóbi lẹ̀. eléyẹn àmì pé ìsìlámù ò sí lára rẹ̀ kéèyàn máa gbà ó sì mójútó kó sì sọ̀rọ̀ bá àmà kára àmà bàrà jẹ́ torí pé àgbà wọ̀ kọ́ wá di bàbá má kàn ẹnì kan àbíkọ́ ọmọ akára pé ọkàbù kí ló dé bàbá wọ ọkàbù ẹni tó tún bẹ̀lẹ̀ òun yóò tún kàbù ó ti fẹ́ kọ́ pé pé ní sẹ́yìn kékeré nítorí dáadáa tó ní sínú ọ̀dọ̀ náà ọba látàrí ẹ̀sìn yẹn bákan náà nínú àwọn kan tó tún jẹ́ kíkẹ́ yẹn bá dé sí ìsòrí kò karùn-ún nílẹ̀ Islam ọ̀nà ìdíkà ti hajj ìjọba ti hajj mùsùlùmí ni mùsùlùmí ni lókùn àti máa mójútó àwọn orígun ẹ̀sìn Islam yòókù hajj yìí báyìí ọ̀kan nínú orígun ẹ̀sìn Islam فلو غاوة قل ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا فلو غاوة حج الرامع قل يا وين كيف تبالا برانين ولا تلبه شما ومن كفر سيدنا الله غني عن العالمين وكان تبقى فوق أنت لو تحاج كنت لا برانا تلبين إليه جبت أنه تصير ميسي سوا فايا فلو غاوة أورو رسالة وقوة فالله توليه أنت لو كنت لحاجه ẹnìkan wá ní kéésì kó wọn gbọ́ pé ó yẹ kí wọn lọ sí hajj ṣùgbọ́n ìlú kò torí wọn ní òsì kan bẹ mẹ́ta òkè jẹ́ wẹ́ẹ̀sẹ̀ ni. sọ̀kọ̀ dára wá lè wọ̀ kí ló ń bọ̀ lẹ́rù màtí wòye kọ̀ dára lẹ́yìn náà kò sókè jẹ́ wẹ́ẹ̀sẹ̀ kankan mẹ́ta kò sí lọ́wọ́ òsì lè mú ọkọ̀ bájọ́ dára ọ̀sẹ̀ ìgbàsọ́ bá dé mẹ́ta ni ọlọ́run lè mú ọ ní sábàjìnà ó sì lè mú ọ lábàkàlẹ̀ تريد أتوقع سورة لكن عمر بن الخطاب رضي الله عنه كما سائلا قل من ملك زادا وراحلا تقلبه البيت ثم لم يعد فليس له إلا أن يموت يهوديا أو نصرانيا هذه سورة هي عبارة الجوب في مكة قلت إنها عبارة ومن سيوق عليه تقول سواء قلت أنت لو سمعت لو تحاج قلت إنك تكون في يهودي هذه نصرانيا وقالوا هذا مصعب واضح تريد لي قال لو كنت ẹ̀yin tẹ lówó lọ́kùnrin àti lóbìnrin lọ sí hajj ẹ má fi falẹ̀ wọ́n lọ kún rẹ̀ fún wa ẹ̀yin tẹ lówó lọ́kùnrin àti lóbìnrin ẹ má fi falẹ̀ lọ sí hajj nítorí pé ẹ̀yin lẹ́ ń bẹ lónìí ẹ̀ mọ̀lẹ̀ tí ọmọ lọ́la èyí alágbára láti lọ sí ó fi falẹ̀ ó fi ṣe kí àìní kọ́pẹ́ yìí níní ó ṣe é ṣe káàárẹ̀ kọ́pẹ́ yìí àlàáfíà ó sì ṣe é ṣe káìrojú kọ́pẹ́ yìí ríráyè ó sì ṣe é ṣe kí ẹni tí ń sọ̀rọ̀ kó dòdò rédíò lẹ́yìn wọn lọ lára o ẹnìkan wá ní ẹlẹ́kùn ẹ̀dá mi lóhùn mo lówó tó fi lọ sí hajj wọ́n sì kọ́ni pé kí n kọ́ni náà ni àbí kí n lọ sí hajj náà lọ sí hajj náà kó tó kọ́ni. dókítà tó bá kú hajj lọ́lọ́wọ́ fi ọ́ lérè kò ní fi ọ́ lérè tó fi lélẹ̀ láyé hajj lọ́lọ́wọ́ fi ọ́ lérè kò ní fi ọ́ lérè tó fi lélẹ̀ láyé. ó kú oríire ẹni lọ sí hajj wọn wá ní irú hajj wo wá torí ti eléyìí báyìí tó o bá wá lọ tó o kọ́ létòtó lọ oore náà ni tó o bá wá lé kọ́tọ́ lọ ọ̀la ìròyìn ni oríire ni ẹ gbọ́ mi nínú àdìsí àbí Hurayra radiyallahu anhu etí imam al-Bukhari rahimahullah ta'ala ti jáde lu sahihi wa wọ́n ní man hajja lillah falam yarfud walam yafsuq kharaja min dhunubihi kayawmi waladathu ummuh wọ́n ní gbogbo ẹni tó bá ti hajj kọ́lọ́ nítorí tọ́lọ́ ló ti ṣe kéde tó ń ṣe tó wá jìnà sí gbogbo pálapàla tó jìnà sí wa kò kí lásìkò tí ṣe hajj yìí báyìí ọlọ́wọ́ mú jáde kúrò nínú ẹsẹ̀ rẹ̀ yóò dàbí jọ ti ààrẹ ti sáyé tí ọ̀ lẹ́sẹ̀ ẹ dákun tẹ́lẹ̀ tó eléyìí tó kówó lọ àbí òtó kówó lọ ọ̀gá yóò tó kówó lọ sí i. فكذا النبي صلى الله عليه وسلم قال الحج المبرور ليس له جزاء إلا الجنة حج ساتجا gbogbo pẹ̀lú lana anabi sọlọlọ àríwá àdìsẹlẹ tá a jìnnà sípàlà pàlà nínú rẹ ọlẹsẹ mi gba àlùjẹnà lọ ẹ̀dá kò dáná ọba àlùjẹnà gbogbo wa làásù àlùjẹnà ẹ̀dá kò tó lè. bákan náà mùsùlùmí ni gbogbo ẹ̀ sábà tó mójútó tó rí pẹ́ orí kò yí máàlì gbogbo àwọn orígbó imáni ẹlẹ́kùn mélòó lórí fún imáni dání mẹ́fà ni àbí mẹ́jọ alihamudulilayi أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قولوا بابا أتوا ملائكة أتوا سيرة أتوا بسر kò sì gbájú ọ̀ka ìbọn kò sì gba kádàrà bọ rírí àtàyídá rẹ̀. tó ìyẹn gbọ́dọ̀ gba àwọn onígbà ìsìláàmù yẹn wọlé kọ́ máa fi ṣe wà wò ó sì tún gba àwọn orísun ìgbàgbọ́ òdodo wọlé kọ́ máa tètè wà fún ìgbà náà ló tó di kíni mùsùlùmí tó fẹ́ olùmọ̀ wa nípa tòkì wọ́n ní alìsílámù ìmánu ìdàjẹ sẹ́mà wà ìdàtàràkọ́ ti sẹ́mà wọ́n ní pé ìmánì àti islam tí méjèèjì bá pàdé àti wọn ká sì wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ àpàwọ̀pọ̀ ní ìsàn sọ pé ta ni mùsùlùmí kò lè jẹ́ mùsùlùmí àti tani mòmìnì kò lè jẹ́ mòmìnì àti kọ́kọ́kọ́ jẹ́ mùsùlùmí torí rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ tó jẹ́ mòmìnì wọ́n gbọ́dọ̀ gba àwọn olùkọ́ ìmánì kọ̀ káàkó náà wọ́n bá kó jẹ́mọ̀ eléyìí kò láàpẹ̀ kó gbọ́ yọnu agbọ́dọ̀ gbọ́ náà wọ́n bá kọ́ dípò náà wọ́n bá gbọ́ tó túmọ̀ sí kókò gbọ́dọ̀ tó sàánù gbèsè ayé tiwa káàkó kọ́ náà wọ́n bá ń bẹ káàkó àwọn olùkọ́ rẹ̀ gbọ́ àtàwọn ìròyìn rẹ̀ kásì gbà kó ìkàlà tó sìn kásì gbà kó pẹ̀lú àwọn afẹ́fẹ́ káyì fún àwọn mẹlẹka lọ́wọ́ la gbọ́ àwọn mẹlẹka pọ̀ ọkọ̀ tí a ti rẹrẹ wọn máa yà ánú jùlọ lọrọ bíkà ìlà ó kò sẹ́ni tọmọ yìí nǹkan àwọn ọmọ ọlọ́wọ́ bá rẹ àwọn ọlọ́wọ́ bá rẹ kàn. bẹ́ẹ̀ni anabi sọlọ wà ní sọlọ wọn fi gòkè lọ sí sẹmọ anabi wà ní sẹmọ ìpín ó sì tọ́ sí kíkó pin torí kò sáyè ní ká kí ọmọ ká báyìí bọ̀ nínú sọmọ àti pẹ́ẹ́sẹ́ tó mẹlẹka lè fẹ́ gbogbo àwọn mọ̀lẹ́kà tá a ti wí kéésì kẹta ni wọ́n ṣe bí ìgbà tí wọ́n sàkọ̀ mọ́ bọ́ọ̀lù wọn bá wọn. ẹ dàpọ̀ mọ̀lẹ́kà pọ̀ tó báyìí wọ́n sàkọ̀ mọ́ bọ́ọ̀lù táwọn bá wà pọ̀ dáàsì náà sáláṣí lórí ara wa láti ọlọ́mọ ti wá lọ́kàn náà tí ó ti ra rẹ̀. bẹ́ẹ̀ni màmú ní sẹ́mà anábì sallallahu alaihi wa sallam wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà àtọ́rì mọ̀lẹ́kà ló máa wọ ẹ̀dàpọ̀ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand lójoojúmọ́ lọ́nà oṣù lọ́gọ́ ẹgbàá dúró màlẹ́kà tí ọ̀sẹ̀ lọ́nà ọdún kan gọ́ láti ìgbà tó lọ sí dá àwọn màlẹ́kà tí sùkú wá jọ sí sígbèǹda sí àmọ́ yìí ògbélé yóò fi hàn ágbọ́ àwọn màlẹ́kà pọ̀ ó mẹ́rin àwọn màlẹ́kà àwọn ìtọ́lọ̀ wọn bá dárúkọ wọn fún wa agbọ́dọ̀ gbà wọn gẹ́gẹ́ bí màlẹ́kà Jibril Mikael Israfil àti màlẹ́kà wo Malakul Maut màlẹ́kà kú màlẹ́kà kú lámàwí èsì Azrail torí Isra'il ẹgbà wá tó ń lọ wọn kò fẹsẹ̀ rìn lẹ̀ ama pè ní kéde malakul mawt torí kó alukur'an sọ ka tẹ́lẹ̀ yìí ọlọ́ni kúlù yẹ tọwọ́ sọ fún malakul mawt alladhi wukila bikum sọ fún wa títí malẹ́ka kú tó ti ká àbọ̀rọ̀ yín lé lọ́wọ́ ọgbẹ̀mí yín gbà tó jọ pé bá pé kò ní ọgbẹ̀mí yín so malakul mawt nínú ọlọ́ni wà náà dáwọ́ yà máa lékò lè yà kó bí alẹ́ iná ọ̀rọ̀ bókà kọ́ ọ̀lẹ́ yìí nàkó máa ṣe tó àwọn ọmọ náà ó pè mọ̀lẹ́kà máa lékò bíbí bá fi ọlọ́wọ́ bá rẹ̀ ó kúkú pa wà lọ́kọ́ pátápátá ó tó báyìí. ó ní à ah, ìbẹ̀lẹ̀ máa bẹ ìbẹ̀lẹ̀ màdà ọlọ́dà fún mẹ́ta wa bẹ́ẹ̀ o. bákan náà nínú àwọn ẹlẹ́yìká òní múnkàrà àti nàkíyè àwọn tí ó tu alẹ́ rẹ̀ nù sàárì wa bóyá fẹ́ bóyá fọ́ tó fi léèrè. ẹ rí ìbẹ̀ nù àwọn èèyàn ẹni tó ti kú tó ní sàárì màlẹ́kà yìí náà tó fi léèrè. ìbẹ̀ nù àwọn èèyàn ẹni tó ti pẹ́ràn pa àtìjà lọ́jẹ́ òun náà màlẹ́kà ó fi léèrè nítorí pé ọ̀rọ̀ àtìyánu nígbà tó kú ọkọ̀ àkọọ́lẹ̀ kó tó kú ó ní kí mo bá kú ẹjọ́ mi ná eléyìí ṣẹlẹ̀ nínú àwọn ọjọ́ tó ti síwájú wa ni ànábi wa fún wa ròyìn rẹ̀ ó ní kí mo bá kú ẹjọ́ mi ná fẹ́ wá dé èrò mi kẹta sínú òkun ànábi sọlọ́lá àdìgbò sílẹ̀ ọlọ́lọ́ wa fi lè rìn kíkẹ́ kí lọ́ọ̀kà tó fi ṣe bẹ́ẹ̀ ó ní wọn náà bá mi bẹ orí ààrẹ náà ni ọlọ́run tó bá ń sì gbẹ̀rù ìyá kò túmọ̀ sí kí wọ́n lọ tó kú ọ̀pọ̀ àkọọ́lẹ̀ o ìsẹ́ni tí ó sọ ọ́nà ìrẹ́ tí ó jọ òhun ìjọ tó síwájú wa ni yàtọ̀ sí lé ìbẹ́ kò sí nínú àkọọ́lẹ̀ ikú sáwọn ọkọ̀ tuntun sọ ọ́nà torí kọ́lọ́ ọba ló yin ara rẹ̀ ó yin ara rẹ̀ ó sì yin ara rẹ̀ ó ní kí máa máa tẹ̀ wú fa ọkọ̀ ọ̀bárọ̀ ọlọ́wọ́ bá pa ó tún wá mú pé ó fi sísàárè àjẹ́ pé fífi wá sísàárè ó ò lè la yìí akọ́lé ńlá lọ́wọ́ bá ti fún wa nípa kókó ọmọ tí wọ́n ti sáré torí délé ẹni tó ní sáré àtẹ́tí òní sáré màlẹ́kà yóò fi léèrè bákan náà a ti mọ̀ ike nínú àmàlẹ́kà ọlọ́ọ̀ kọ́ńpẹ́ nínú wọn àwọn tó ti kìrọ́ àmì kẹ́tìbì yàlẹ́múlẹ́ máa tẹ̀ fàálù àwọn alákọ̀wé àwọn àwọn alákọ̀wé alákọ̀wé tó ti fún wọn máa ń dáǹsẹ̀ níṣẹ́ wọ́n kọ̀ gbogbo dáǹsẹ̀ àti lè bọ̀ lò bákan náà bẹ́ẹ̀ nínú ṣùgbọ́n tí wọ́n bá bá kọ́ àkọọ́lẹ̀ fún aburú kan tiwa ọ̀nà lẹ́ka ẹ̀ máa yẹra kó lè bá tiwa kọ́ lọ́ọ́ bá ti kàkọ́ọ́lẹ̀ tọ ìsìn mẹ́nu àwọn mẹlẹ́kà àwọn ẹlẹ́sìn làwọn àwọn mẹlẹ́kà tí wọ́n lu àgọ́ ọlọ́wọ́ bá wa wọ́n yà mílò àṣọrọ bí kàbọ̀ ọ̀hún yẹn wọ ilé tẹ̀mẹ́niyẹ àwọn mẹlẹ́kà mẹ́jọ ẹnì kan wá sọ pé hàn ah, ah, ṣe bẹ́ẹ̀ sọ pé wọ́n bọ́ pa gbogbo èèyàn gbogbo èèyàn yóò nígbà tí wọ́n bá pa àwọn mẹlẹ́kà yìí kọ́ sákàá ọlọ́wọ́ bó wò ní kò ní wò nítorí pé ọkàn bákan náà ká gba àwọn òṣìṣẹ́ ọlọ́run bá gbọ́ àwọn òṣìṣẹ́ pọ̀ jọjọ ó ń bẹ́ẹ̀ nu àwọn tó lọ́ọ́ bá darúgbọ́ wọn fún wa lọ́jọ́ mélòó lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five lọ́lọ́wọ́ bá darúgbọ́ wọn fún wa náà lọ́wọ́ àná àwọn ìjọba dákọ̀ọ́ àti ìdí òdákọ̀ọ́ kábà wọn bọ̀ wàrúdúlẹ̀ tọkọtọ̀fúnà fún àlẹ́ ìjọba fún àlẹ́ fún bẹ́ẹ̀ nu ẹni tá a ti sọ̀rọ̀ yín wọn bẹ́ẹ̀ nu ẹni tá ṣùgbọ́n o anabi wa sọ̀rọ̀ ọmọ àkùnrin wa ṣẹlẹ̀ ọ̀la gbọ́dọ̀ gbàgbọ́ ní sangilisi àti ẹ̀kọ́ tí wẹ́wẹ́ tó lè kú gbogbo tó mú ọ̀la gbọ́dọ̀ gbàgbọ́ gbogbo tó ní káṣí ńlá àmà ṣe lóde wọn bá ṣe lágbára mọ́ gbogbo tó ní káṣí nàti làgbọ́dọ̀ jìnà sí pàtàkì òru ilé ìjẹ ti anabi wa Muhammad sọ̀rọ̀ ọmọ àkùnrin wa kálọ̀ táwọn anabi ọlọ́run àlọ́ بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله حتى بكرة وتسأل الله أو الرد عنه تري لكم ولا يكون إن جعل لي كالقرآن لا تبرد فيه قوام بطلع وبات الصورة النبي كلا يدعوى تولي أقول الله بات بينه عجل تولي yàtọ̀ sáwọn míì tó ti fẹ́ lọ́wọ́ etí wọn bí eku bí ìbàjẹ́ sáwọn ànábì míì àwòsílà bí ànábì tí wọn ló ṣe sìnà bí ànábì tí wọn ló mutí àwòsílà ọwọ́ abọ́wọ́ àwòsílà torí di eléyìí báyìí gbogbo ànábì ẹni àkọlé ni wọn lọ́dọ̀ wa àní sọ pé lè ti wa eléyìí èsì ti wa wọn ànábì wa sọlọ lọ́wọ́ àríwá wa ti sábà tẹ̀lé lànà jẹ lọ́kọ́rọ́dá àná lẹ́kùn fi rasulillahi uswatun hasanah. bákan wọn sọlọ sọ kálẹ̀ ó ń bẹ náà wọn tíra yìí ètò lọ́wọ́ bá dárúkọ wọn fún wa gẹ́gẹ́ bí kíni alukur'an atẹwúrọ alìjì àti zabur wà á tẹ́yìnà dáwúdà zaburọ abúdáwúdà ní zabura gbogbo àwọn tíra yìí á gbà wọn bọ ibi ọlọ́wọ́ bá sọ tíra kankan lẹ́yìn jẹ́ atẹwúrọ ọsọ tíra kankan lẹ́yìn jẹ́ alìjì ọsọ tíra kankan lẹ́yìn jẹ́ zabur ṣùgbọ́n ti kẹ́lẹ́ náà wọn lónìí ah ah wọ́n ti harafa rẹ̀ wọ́n ti zẹ̀yára rẹ̀ wọ́n ti yí padà wọ́n ti fi nǹkan bọ̀ ọ́ torí ẹ̀ ó ṣe ṣe ní oṣù tó ń bẹ lọ́dọ̀ ọ̀rọ̀ nítorí ṣe ti kọjọ́ ọ̀rọ̀ lọ. ó ṣe ṣe ìṣí ó ṣe ṣe ó ṣe ọ̀rọ̀ àlẹ́bí ìṣọ́nà ọba ti fẹ́ràn àyàrá ṣe ṣe. ó sì ń bẹ nínú tí wọ́n gbé lọ́wọ́ oṣooṣi ẹ̀rọ torí di eléyìí èyí tí wọ́n gbé lọ́wọ́ yẹn wọ́n dájú pé kì í sùn lọ́wọ́ ọba sọ kalẹ̀ nítorí pé ọlọ́wọ́ sọ̀wé kankan kalẹ̀ lédè English gẹ́gẹ́ bí òtítì sọ̀wé kankan kalẹ̀ lédè òyìnbó gẹ́gẹ́ bí òtítì sọ̀wé kankan kalẹ̀ lédè Yorùbá àbí èdè Haúsá àwọn òrìjìnà tó lọ́wọ́ sọ̀kalẹ̀ yẹn gan làwọn síra wọn ò sì rí wọn mọ́ torí ẹ̀ ló ti wà nínú àkọọ́lẹ̀ nípa Injil kọ́ńpì Bible wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n rán lọ́dọ̀ ìrísá mọ́ àríyí sẹ́lá pẹ̀lú ogójì ọdún ni wọ́n tó gbìyànjú àkọ́kọ́ láti kọ àkọọ́lẹ̀ nítorí wọn rántí. wọ́n á fún ọ níwèé kan ọ̀pọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ rẹ̀ ọ̀pọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ àfi lẹ́yìn ijọ́ mẹ́rin tí wọ́n ti múwèé kú lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé kò ní fẹ́ jọra wọn àtìtì ọ̀wọ̀ bẹ̀ ọ̀dà lẹ́yìn ogójì ọjọ́ ńkọ́ lẹ́yìn ọdún mẹ́rin kọ́ ogójì ọdún à wàlá òsì pẹ́ jù àti pípẹ́ kọ́lọ̀ tó ti wá mú sí. alukur'an láti ìgbà tí ti sọ̀kalẹ̀ báyìí alẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ti ní kọ́ ọmọ kọ́lẹ̀. tòṣìkọ́ lẹ́yìn wọn kọ́ ni alẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo tó bá ti sọ̀kalẹ̀ yóò fọ́ kọ́lẹ̀. eléyìí ló ṣe ní láti kó alukur'an jọ lẹ́yìn kó alẹ́bí wa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ẹnìkan wá gbé hàn àdádálẹ̀ tí kó àlùkùránì jọ lẹ́yìn tó ànábì sọlá àtẹlẹ bẹ́ẹ̀ ló ti dá àdádálẹ̀ ṣé o ò tẹ́lẹ̀ ti láti lójú ayé ànábì sọlá àtẹlẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n ti kọ́ láti di ayé ànábì sọlá àtẹlẹ káwá kó jọ tó ti kan láti lójú níbẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀. bákan náà abúlé náà nípa àgbẹ̀ sọ́jọ́ ọ̀gbẹ́ ọjọ́ ọ̀gbẹ́ ni àgbéyàmù ọjọ́ tó lọ́wọ́ bá ń pèsè o fún kálukú wa ọjọ́ láti rí oṣù yẹ ọjọ́ láti rí ọjọ́ tí ọlọ́wọ́ bọ́ sọ kálukú lẹ́sàn lórí dáadáa tó ti ń lé ayé yóò ti sọ kálukú lẹ́sàn lórí àìdáa tó ti ń lé ayé ẹni tó bá ti ṣe ọmọ àlìjẹ́nà àwọn àlìjẹ́nà ẹni tó bá ti ṣe ọmọ náà wọ náà ọlọ́dà kò ti wà lọ́mọ náà. ìgbà nínú pápá anígbàgbọ́ tí ó gbẹ̀lẹ̀ àfihàn ká nígbàgbọ́ tí gbogbo tí gbẹ̀lẹ̀ láti gbàgbá ìbéèrè mẹláìkà ìyá tí ń bẹnu sáré ìjàrá tí ń bẹnu sáré bákan náà bọ́lá ti gbé wa dìde báwọn èèyàn ti ti máa sáré lọ sí kóòtù ti ṣòro fún wa bọ́lá wọn bá bí ó ti ti kú àwọn èèyàn sí àyè sí o tí wọn máa pa wọn títí tó kálukú ọmọ pariwo ibi ẹ̀dá kan bá abẹ lọ bọ́lá wọn pa wá bọ́lá tó bá anẹ́bí lágbẹ́lá ọ̀dọ̀ anẹ́bí sàmẹ́lò títí tó kálukú ọmọ ẹ̀yẹ fún bí táwọn lẹ́rù ẹ̀dá kan má ti lè kutu ati kwan lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ibi tí anabi ma sọ pé ana laha ana laha èmi ni màá bá yín nípẹ́ tó ẹ lọ tọ́lá kì í lè eléyìí à ń pè ní ash-shafa'atul kubra ètò tóbi jù nínú pẹ̀ tí àwọn mùsùlùmí lágbára lọ́dọ̀ ó ti pẹ̀ fún mi àti gbogbo èèyàn náà gbogbo èèyàn gbogbo àgbáńlá yìí làlọ́dọ̀ ó ti pẹ̀ àgbéga ńlá rẹ̀ àbí ìsàgbéga ńlá wàllá rẹ̀ àgbéga ńlá ọlọ́run ti fẹ́lẹ̀ ìyàbá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam torí rẹ̀ lọ́sẹ̀ pé ní sọ́ọ́ òun lẹni tí ó dúró ní ìkùsùrù sẹ́yìn lọ́jọ́ kejì àkùyà oní òsìpẹ̀ sallallahu alaihi wa sallam tí wọ́n bá ti sọ pé kò sí sípẹ̀ àjọpé àjọpé minus u àwọn tí wọ́n ti minus u òye kú bára rẹ̀ nu kọ́lọ̀ ọ̀bọ mẹ́ta wà bẹ́ẹ̀ torí di eléyìí bákan náà á ní gbàgbọ́ sípẹ́ àti sallallahu alaihi wa sallam wọ́n lómi àbàtà kan omi yẹn wọ́n ní ìrìn rẹ̀ ooru rẹ̀ oṣù kan ní ìbú rẹ̀ náà oṣù kan ní kí ẹ̀ bá bẹ́ẹ̀ àwọn pé wọ́n wá gbẹ létí orí àgbàdà yìí pípọ̀ wọn wọ́n dàbí pípọ̀ ràwọ̀ ojú sáà àwọn ọmọlẹ́yìn àlẹ́bí sọ̀rọ̀ náà àdìsẹ́là nìkan ní òmù nínú rẹ̀ ẹlòmíì ò ní mu nínú ẹ̀ ṣùgbọ́n fún ìyàlẹ́nu wọ́n bẹ nínú àwọn èèyàn tí wọ́n mọ̀ pọ̀ ọjọ́ òbí dàgbé àmọ̀ tí wọ́n mọ̀ pọ̀ wá síbi omi yẹn táwọn ẹlẹ́kọ̀ọ́ máa yí wọn padà àlẹ́bí sọ̀rọ̀ náà sọ̀rọ̀ pé àwọn èèyàn mi ni àwọn èèyàn mi ni ẹjẹ àti tí ẹsìn islam wò fi ní bàjẹ́ ẹjẹ àti tójú òfin ní tiwa ní ọjọ́ tó lọ́wọ́ ọba tí ó tó àjẹrí ọjọ́ ìgbésẹ̀ àkúyà. alẹ́ bí sọ́kọ́ àwọn àríwá ni sọ́dọ̀ wọ́n ní orí àgbàdá yìí tó funfun ó ti wàrà lọ wọ́n sì tún ó ti oyin lọ ẹnì kan ò sì ní mú nínú rẹ̀ kó ìgbésù bákan náà a tún nígbàgbọ́ sí afárá tí ń bẹ lórí jahannam ètò ìsèpé náà lọ́mọ àlìjẹ́nà ìyẹn ọba wọ àlìjẹ́nà òun náà lọ́mọ aná ìyẹn ọba wọ náà òun lọ́mọ àlìjẹ́nà ìyẹn ọba wọ àlìjẹ́nà òun lọ́mọ aná ọba wọ náà ọmọ àlìjẹ́nà yọ sọrí rẹ̀ yọ bọ̀sá àlìjẹ́nà ó ń bẹ nínú wa ẹni tó sèpé ti kọjá rẹ̀ lórí afárá yọ dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe rí pé ìràwọ̀ jálòdì yọ bàrà rẹ̀ lódì kejì ó sì ń bẹ nínú wa ẹni tó kọjá lórí afárá bí ìgbà tí ẹ̀sìn tó sọ mẹ́rin dájú sọ kọjá ó sì mẹ́nu wọn ẹni tó ti pé rírìn tiẹ̀ lọ́dà gẹ́gẹ́ bíi sálábà mú àwọn ànábì ọlọ́run wọ́n wá sí olóbì kejì wọ́n máa ti allahumma sallim sallim allahumma sallim sallim ọlọ́ba ni kú wọn la ọlọ́ba ni kú wọn ti táyọ̀ sirọ́ọ̀ tọ́jọ́ máa lè jẹ́ nà wọ́n wá kó wọn dúró mi gádà yìí òní wọn wàá gbà wà lùjẹ́nà gàdà ìgbẹ̀sán mú kálukú lọ́dọ̀ ẹni tó yẹn jẹ àwọn máa lùjẹ́nà nígbà tí ìfà ti mara rẹ̀ ló máa lùjẹ́nà ọlọ́run tó wàá gbẹ̀sán fẹ́ni tó yẹn jẹ lọ́dọ̀ rẹ̀ nítorí kọ́tẹ́ pé ńgbà tí ìfà wà lùjẹ́nà kò ní síkùn sínú kankan láàrin ọlọ́run wọn lọ́dọ̀ àná máa fi sódò orí kí mẹ́nu gbogbo òkùnfẹ́nu èyí tí ń bẹ láàrin wọn láàyò kù wọn wà á dọmọ ẹ̀yà ilé ìtumọ̀ sí pé ń bàtà máa lò jẹ́nà kọ́ lọ́ọ́ sí wa lọ́ọ́ máa bẹ̀ kò ní sí gbàmú rẹ ni lọ́tà kò ní sínú pé a ní ìkùnsínú kàtìrà wa lẹ́yìn eléyìí báyìí káwọn àmọ̀ yìí pé kádàrá òun náà lórí fún kẹfà agbọ́dọ̀ bá gbọ́dọ̀ ó lè jẹ́ dáadáa ó lè jẹ́ kejì lọ́dọ̀ ọlọ́ gbogbo ẹ̀ dáadáa yìí nítorí pé wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run lọ́mọ ẹ̀yàn èyí ò sì lè pàbọ́ tí wàá dùgbẹ́ ìtòkà kádàrà bọ̀ tí ẹ̀ bá gba kádàrà bọ̀ èèyàn mọ̀ ike gbogbo tó ṣeun àkọọ́lẹ̀ tí kò ní í ṣeun kò sí ńlọ́pàá ló fi ṣeun èyí tí ó ti ṣeun kò sákọọ́lẹ̀ pé ó ṣeun ńlọ́pàá ni ò àkọọ́lẹ̀ ti síwájú kò sẹ́ni tó lè fi fún kò sẹ́ni tó lè fi fún bẹ́ẹ̀. ṣùgbọ́n o sọ́nà ànábì sallallahu alaihi wa sallam ó fi hàn wá ike nínú tó lè pa sábàbí kíkàdà rẹ̀ yí padà náà làdúrà torí àdéhùn tó sọ pé la yaruddu al-qadara illa ad kò sí tó lè yí àkọọ́lẹ̀ padà àyàfàdúrà torí ẹ̀ máa ṣàdúrà kọ́ pọ̀ máa ṣàdúrà kó torí tí máa ń bẹ náà kọ́lẹ̀ ike yóò le yọ kan pẹ̀lú òkú ọlọ́ látàrí àdúrà tó ń ṣe ọlọ́wọ́ bó ti ó dùn ọlọ́wọ́ bó ti ní yọ kan. káwámà ike tó bá gba kádàrà gbọ́ ọgbọ́dọ̀ gba nǹkan mẹ́rin gbọ́ kó ní ìgbàgbọ́ sí ìmọ̀ ọlọ́ bọ́lá ọba nímọ̀ nípa gbogbo nǹkan torí tí ọba nímọ̀ nípa gbogbo nǹkan ọba ti kọ gbogbo nǹkan kò nímọ̀ sí ike lẹ́yìn tó nímọ̀ nípa gbogbo nǹkan ọkọ̀ gbogbo nǹkan kò sì sí nǹkan kan tọ́lọ̀ wọn bá kọ sẹ́nìkan tó ẹrú tí ó rí dípò pé yóò yí padà kò sì ní ìgbàgbọ́ pé lérò ń gbà lọ́lọ́ ẹlẹ́kẹta mi torí kí ọba lérò ń gbà bóun ni ọba ti ti gbèrò fún ọ ó ti kọ́ fún ọ pé báyìí ni ó lè fún ọ kọ́ wa nígbàgbọ́ ẹlẹ́kẹrin ibi àkọọ́lẹ̀ àkókò ọlọ́wọ́ ba ló wá tẹ̀dá ọba tó mọ̀ tọ́kọ̀ àkọọ́lẹ̀ tó lérò ń gbà kò náà ló tẹ̀dá ẹ̀dá tó ẹ̀dá tó ti dá ló sọ̀rọ̀ rẹ̀ bó ti ti fẹ́ ọlọ́run yìí kúnra láàyè sàlù àmà ẹ̀fọ́ àlù wọ́n kò yẹ sàlù ẹnìkan kì í fi léèrè nípa tó bá ti ṣùgbọ́n àwọn èèyàn ń kọ́ gbogbo wọn lẹni tá a ti léèrè. sani gbàgbọ́ ti kádàrá yóò ti ká ní tìmí nù gbèsè ayé wa. ikú oníṣẹ́ ọ́ kọ̀mọ̀ wá fẹ́ tùkà yẹn. nítorí pé kádàrá ó ti síwájú gbogbo tí bá ti yàn ọlọ́run bá ti kọ́ ṣùgbọ́n o eléyìí wàá túmọ̀ sí pé kájókò tẹ́tẹ́rẹ́ ká nígbà tí kádàrá ti síwájú ká má ti gbìyànjú má. a gbọ́dọ̀ gbìyànjú á gbìyànjú á sàpàtà tẹ̀ láti ṣe gbogbo tí ọba wúlò fún wa. torí kádàrá ti síwájú ipò lówó àbò ní lówó oṣù gbọ́dọ̀ tó kò lé náà lọ́pàá ní kálukú ti fi ń kọjú mọ́tẹ́ rẹ̀. torí pé ńgbà wa kọjú mọ́tẹ́ yọ ìgbàdá rẹ̀ sí ọ kò ní jókòó pé ebi kádàrá ti síwájú bí n bá ti dé bí n bá ní dìde ọlọ́run ti mà síbẹ̀síbẹ̀ á lè ọkọ̀ kọ̀ọ̀kọ̀ síbìtì lọ kọ́ ọlọ́gbọ̀n ọlábẹ́rẹ́ kó fọ́ ló. bẹ́ẹ̀ náà ni èèyàn wá gbọ́dọ̀ sọ ike tó bọ́lá ti mà bọ́ mà lẹ́sẹ̀ náà mi ni mí àbọ̀ mà ná kí ni mo fẹ́ ma ti lọ sí a ó ti lọ nítorí tí wàá bí anabi sallallahu alaihi wa sallam léèrè nígbà tí wọ́n sọ kọ́nà tí mo máa ná ó ti mọ máa jẹ́nà kó tó dáwọn sọ́mà sílẹ̀ anabi sallallahu alaihi wa sallam tàbí ní kí wọ́n á ní sinmi ká tó máa sin lọ ayé àtúkù tẹtẹrẹ ká máa rí fi ọjọ́ kú wọn ni ẹ̀ẹ́mẹ́lò tọkùnlọ́n mo yẹ sọ̀rọ̀ lè máa kó lè pàlẹ́ ẹ máa ti sẹ́ ẹ máa ti lọ́rọ̀ torí pé wọn ó ti dẹ̀kọ̀ láti ti sẹ́ tó ti dọ́gba pẹ̀lú tọ́lọ̀ ń fún ẹni tọ́lọ̀ ń fún náà àti ti ọmọ náà mọ́tà wá bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ ń fún àlìjẹ́nà àti ti ọmọ àlìjẹ́nà ọlọ́run bá ti wá mọ́ àlìjẹ́nà. ìjà wa ni máa fi kádàrá ti kẹwọ́ kí èèyàn jalè kó lọ́nà ti kọ́ kí èèyàn ti dìnnà torí ẹ al-ihtijaj bil-qadari 'ala al-ma'asi ma'siyah káwọn ti kádàrá ti àwáwí lórí ẹ̀ṣẹ̀ dáadáa ẹ̀ṣẹ̀ ló náà torí ẹ ló ti jẹ́ pé láti òfin ọlọ́run tí ẹ bá sọ pé kádàrá ló mú mi jalè á sọ pé kádàrá ó mú wa gbé ọ lọ́wọ́ kádàrá ló mú mi ṣe zìnà kádàrá ó sì mú wa sọ ló kó pa tó bá kó sí níyàwó tẹ́lẹ̀ kádàrá ló mú mi kúrọ́ á sì pé kádàrá ó mú wa fìyà jẹ ọ́ ìyẹn ti kádàrá ti kẹ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ sọ̀dá ṣùgbọ́n kò burú oṣù kádàrá oṣù tàwáwí lórí bọ́lá ọ̀sẹ̀ sọ̀rọ̀ rẹ̀. àpò sì níjú báyìí lọ pé ó ń gbìyànjú bọ́lá ọ̀sẹ̀ kọ́ náà tẹ̀mẹ̀ kó ọ̀sẹ̀ tẹ̀mẹ̀ gẹ́gẹ́ bí baba ńlá wa anabi adam aleyhi salam ọlọ́wọ́ bá lé wọn kó nínú aljanna látàrí kí wọ́n ti èso ó tó di kí wọ́n ti èso tẹ́lẹ̀ náà ọlọ́ọ̀tì mọ̀ kókè kókè pẹ̀lú àpàdà ṣùgbọ́n ìgbà tí anabi musa aleyhi salam tó bá baba ńlá wa jiyàn lórí pé ṣé ìwọ ló kó àwọn ọmọ rẹ jáde lálẹ́ anabi adam aleyhi salam ó ní kí ló dé ọfẹ máa bá ń ṣe pampa lórí sọlọ wọn bá ti kọ kúyọ ọsẹlẹ kó dá sọmọ àtìlẹ sẹmọ pípé ètò ìdánilẹ ìmú tá ń béèrè ní pé wọn lọ jẹ sọgbọlọ ìkọ ọmọ jẹ kánàbí adam wa sọ pé sọgbọlọ ìkọ pé máa jẹ kì í ṣe lórí ẹsẹ ìlànà ìmú tá ń béèrè ìwọ lórí jíjáde kúrò láti jẹun lọ́dà ọ́ ò ń fi mí léèrè nípa tó lọ́ọ́ ti pàpọ́ lẹ̀ kúyọ ọsẹlẹ kó tó dá sọmọ àtìlẹ torí kápá ìkọlẹ̀ torí ẹ̀ mùsùlùmí láàrin ọpẹ́ àti sùúrù lọ́rọ̀ rẹ̀ wà. tí dáadáa bá ti ọdún sọ́kọ́ lọ yẹ̀kú lọ khayran lak táyì dáadáa bá ti ọdún sùúrù yẹ̀kú lọ khayran lak káwọn kí mùsùlùmí tí mùsùlùmí bá mójú tó àwọn nǹkan wọ̀nyí ó tún gbọ́dọ̀ jẹ́ oníwà rí ọgbọ́dọ̀ jẹ́ oníwà tó dára kó lè bá jẹ́ mùsùlùmí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wà nínú wa wọ́n sì náà lódodo wọ́n mú títẹ́sẹ̀ náà lódodo ṣùgbọ́n wà wọ̀ ọ̀dà ìwà burúkú ni wà wọ̀ ọ̀dà àti máa ìpín nínú sálẹ̀ sallallahu alaihi wa sallam sọ ìpín máa wúwo lórí òṣùwọ̀n lẹ́yìn ìṣòwò yìí kò náà rí ìwà rí agbọ́dọ̀ ní ìwà wa innamal umamul akhlaqu ma baqiyat wa in hum dhahaban akhlaquhum dhahabu gbogbo àwọn ìjọ láyé ìwà ni wọn lópin ìgbà tí ìwà bá dẹ́kù lọ́wọ́ wọn ní ìgbà tí ìwà bá النبي محمد صلى الله عليه وآله وسلم إلى بوار سكره قال المسلم من سلم المسلمون من لسانه ويده مسلمي قل لن ترى مسلمي لو أقول أهاري أتي لو أقول أواري mọ̀tẹ́ ni tí ó ta ìdájọ́ mọ sí mùsùlùmí pẹ̀lú ahọ́n rẹ̀ wọ́n ta ìdájọ́ mùsùlùmí pẹ̀lú ọwọ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n pinnu bí la ààyè wọ́n lè pa ààyè wọ́n lè bẹ̀rẹ̀ àmì ìdísọ́nù wà wà ní wàhálì sílẹ̀ wọ́n ní mọ̀mí ni kì í lànà múmi ní kìí sépè múmi ní kìí sọ̀rọ̀ burúkú kìí sọ̀rọ̀ kọrọ mùsùlùmí ni wọ́n ṣọ́ra fóbi sọsọkúsọ jẹ́ káwọn mùsùlùmí ọgbọ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ jẹ́ kí wọ́n gbọ́ lọ́wọ́ aburú ọwọ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ́ ní tí ó fọwọ́ rẹ̀ ṣàìdá sí mùsùlùmí wọlé àtẹkùtù ọkùtù kàbẹ yẹrẹ sẹ́yìn ẹni yẹtù rọkà fún kéèyà àti àdìsára ọhún wọ́n fọwọ́ rẹ̀ pọ̀ kankan àyàfi tí ó tún wọn láti rí jọba tó mọ́kàn náà rẹ̀ fàìdá tó ń sùn mí torí ẹ̀ ìgbà tí èèyàn kan kú wọ́n fẹ́ máa sọ̀rọ̀ rẹ̀ láìda lọ́pọ̀ fún wa wọ́n ní ẹ má òkú nítorí pé òkú ó ti lọ bá tó pélé ayé sí ó ti lọ bá tó pélé ayé sí سورة النبي صلى الله عليه وسلم فلمن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت gbogbo ẹgbẹ́ bá gbọ́lọ́wọ́ bá gbọ́ àtijọ́ rẹ̀ rere ni kò máa sọ lẹ́nu téèyàn bá ti رضي الله عنهما مثلا عبد الله بن عمرو بن العاص رضي الله عنهم عنهما أولا سيدور أيوة يا النبي صلى الله عليه وسلم ليري أي الإسلام خير إسلام هو الوداع النبي أنا بنسك عن الطعام وتقرئ السلام على من تعرف ومن لا تعرف على من عرفت ومن لم تعرف ذلك هو ما أصنع لا يجوز يجوز ثم السلام تنتوما تنتوما ليه جنواري

ẹ ní wàlùjá náà kẹsí ògbọ́n náà ọba gbọ́ àti ibi ẹ sì ní gbọ́n náà ọba gbọ́ síwájú kẹsí ó nífi ara yín ẹ jẹ́ tọ́ka sí nǹkan kan fún ilé ìṣòkòtò tẹ ẹ bá tẹ ẹ nífi ara yín ẹ kà sí sálámà ká láàrin ara yín ìjọ asàlámù alaykum ìjọ anabi sallallahu alayhi wa sallam kìtìkì yìí wọn asàlámù sínú sàlámù alaykum sàlámù alaykum ha kò fi sàlámù asàlámù وعليكم السلام آه. وعليكم السلام وعليكم السلام ورحمة الله وبركاته ولا كنت فاهم ساعة هذه كلمة نسوة والدعم يا آه ما شاء الله قلت سلام سلام من بعد تودع أخوة تريد إليه بعد ọ̀rọ̀ yẹn ló ti jẹ́ lórí àwọn mùsùlùmí nínú wa سعنوا على واحد máa sànú ara wa ẹni tí bá ti ń sànú ọmọ omo صلى الله عليه وآله وسلم ولي إنما يرحم الله من عباده الرحماء níbi lọ́wọ́ bá máa ń sànú nínú àwọn ẹrú rẹ̀ gbogbo àwọn ẹni tó máa ti jẹ́ bíbí máa sànú ọmọlàkejì téèyàn bá ti sànú ọmọlàkejì èèyàn ti sìnà kí àṣírí àánú ọlọ́pàá bá wa. ó wá nínú hadithi Abu Hurayra radiyallahu anhu wọ́n ní al-Aqra ibn Habib radiyallahu anhu ọwọ́ àtọ́gà nàbà nàbẹ̀ akara wa rí ọkàn akara wa ru inú bí wọn bíbí aha kó lè dé kẹlẹ sọ pẹ̀lú ọmọ kínkínní yìí báyìí anabi sọ àwọn àni ọmọ mẹ́wàá lóní ọmọ mẹ́wàá lóní sì ní bí kẹlẹ kó pẹ̀lú ọkàn nínú wọn anabi sallallahu alaihi wa alihi wasallam fọdànù wọn ni man la yarham la yurham gbogbo ẹjẹ bá ti sànù Ọlọ́run ti sànù náà eléyìí túmọ̀ sí pé àwa náà gbọ́dọ̀ ṣe ẹni tí wọ́n máa sànú ara wa torí ẹ̀rọ náà sọ̀rọ̀ yẹn àwọn sàbí àmì ìṣòwòmọ́ àdìsílẹ̀ ó ní rọ̀hánáhù lẹ́yìn lọ́kọ̀ wọ́n máa sànú ara wa torí bèbè má lè kókó má mùsùlùmí má lè kókó má mùsùlùmí má jẹni tó mú mùsùlùmí lọ́tà jẹni tó rọ̀ fáwọn mùsùlùmí ẹgbẹ́ eléyìí bẹ́ẹ̀ ní nínú àwọn ọ̀wárí ìtẹ́sí islam súnmọ́ wá fún wa olú ìtẹ́sí tó ti ké tá a bá sùn àní máa fi gbogbo àkókò àní máa fi sùn gbaragada a kò máa ti nígbà kan lóru láti máa bẹ́ lọ láti lóru nígbà kan láti kí ọ̀rọ̀ fọlọ̀ torí pé tẹ̀tẹ̀tẹ̀ tí kò sùn wọn lóru wọn máa pọ̀ lọ́wọ́ bá wọn lẹ́ni tí sojú kòkòrò àti rálẹ̀ lẹ́nà lẹ́ni tí ọ̀rọ̀ bẹ̀rù bẹ́ẹ̀ lọ yẹ káyé tó sábà ní wàsàn fún bàbá àríwá rẹ sẹlẹ sọlá sùn lóru wọn máa jí wọn jí wọn bẹ lọ wọn bẹ lọ títí títí títí ẹsẹ̀ wọn ti mọ wò láì sọ̀rọ̀ bí ẹgbẹ́ ọba nǹkan ó ní síbẹ̀ lọ́sọ̀ pé ètò síwájú àti tó fẹ́yìn nínú àwọn ẹ̀sẹ̀ kí wọ́n á tẹ̀ ń dìde tẹ̀ ń kírun báyìí tẹ̀ torí délé àwa náà kájọ ní tí ọmọ ẹdí lóru tí ọmọ afẹ lọ́wọ́ bá wa nítorí pé léyìí báyìí yóò ràn wá lọ́wọ́ láti rí nǹkan afẹ lọ́dọ̀ lọ́wọ́ bá wa ẹtí bá ń dí lóru kó súnmọ́ kó rí ti ń fẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá bákan náà kájọ ní tí ọmọ ṣàmójúkúrò ìṣàmójúkúrò yóò tó wá di mùsùlùmí ẹtí bá ń dé ṣàmójúkúrò fáwọn èèyàn lórí ẹ̀ṣẹ̀ tí wọn ṣẹ̀ èèyàn náà ní sẹ́yìn ṣùgbọ́n agbọ́dọ̀ máa ṣàbójú kúrò lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n bá tẹ̀ wá. ó wá nínú hadithi Jabir ibn Abdillah radiyallahu anhu ẹgbàwọrọ ètò kúrẹ́gẹ́ ó ní àwọn tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam lọ́jà kan lágbà náà àtìkò tí àwọn wá ní káwọn sinmi lọ́nà ànábì sallallahu alaihi wa sallam wọ́n sinmi lábẹ́ kíkan òun gbà ànábì lọ. gbàtà ànábì sọ wọ́n ti fi ìdá wọn wọ́n fi kọ́ orí yìí. ọ̀kan nínú àwọn àárọ̀ àwọn ará òkú lágbáwá ó bá gbé ìdá ànábì sallallahu alaihi wa ó ti anabi sallallahu alayhi wa sallam wọn dáná fi Allah Ọlọ́run ló gbà mí lẹ ìdá sì bọ́ lọ́wọ́ rẹ̀ gbàtídà bọ́ lọ́wọ́ rẹ̀ anabi hàn bàtà anabi mu anabi ni man yamna'uka minni tani wàá tó àwọn lẹ lọ́dọ̀ ọkùnrin yìí bá bẹ̀rẹ̀ sí ní gbà anabi ni kò jókòó mẹ jábìrì ni àwọn abá anabi sallallahu alayhi wa sallam àwọn abọkùnrin tó jókòó anabi wa sọ pé kìsẹ lẹ fún wa anabi ò sè nǹkan fún ìwọ ńkọ́ tẹlọ káwa alùpùpù wọn tọwọ wọn bá ti tẹkù dà kọlọ béèrè kùtẹ pa bàbá òun torí tọwọ rẹ bá tẹkù dà à gbogbo ìwà ọgbà mi subhanallah amẹnu bá nàbí wọn sọlọ wọn àwọn àyùn sẹlẹ tètè bákan náà kàtẹni tí wọn làmú mara kàtẹni tí yọ làmú mara wọn nínú hadithi Anas ibn Malik radiyallahu anhu wọn mọ nlọ níjọ kan èsì máa mú bọkárẹ Muslim gbà wá wọn lọ lójú ọ̀nà láwà ìlànà àkàbà ti jálu ànábì sọlá àjọyọ̀ lọ́ba fún ànábì lọ́rùn ànábì òdìdí ànábì sẹ́yìn ìwọlẹ̀ di ádàm àtiwájú fún gbogbo ọmọ ànábì ádàm kẹ́ni fọ́fọ́ wa kó fún lọ́rùn à ẹ máa gbé èèyàn kan tí òfin ànábì sọlá àjọyọ̀ tẹ́ ẹ máa dáwọ́ sí lórí yọ káàbùkù ni wà ànábì sọlá àríwá àdìsẹ́lẹ̀ ọkùnrin fún lọ́rùn ó ní wọ́n wọ ọ̀rọ̀ ànábì sọlá àdìsẹ́lẹ̀ ìfọ́sí fún lọ́rùn tó fún dẹ́sẹ́jọ́ ó sì hàn apá ọ̀rọ̀ ẹ̀wọ̀ ànábì sọlá àdìsẹ́lẹ̀ ó sì hàn lọ́rùn ànábì sọlá àdìsẹ́lẹ̀ pàtàkì bí o sì jù ó ní ya Muhammad múrìlì mi mẹ́rin lẹ́yìn lẹ́yìn àyìnbá pálákẹ́ tó tó fún mi nínú owó náà tó kù sí ọlọ́dọ̀ tí ń tọ́wọ́ afẹ́ náà anabi sọ̀rọ̀ ààrẹ ìmúṣẹ́ wọ́n sọ mí lọ́rùn lẹ̀ gbàdá ló sọ sọ anabi sọ̀rọ̀ wá sílẹ̀ lọ́rùn lẹ̀ náà fáwọn ìyẹn lè kọ́kọ́ palẹ̀ sílẹ̀ mẹ́ta náà káwọn ọmọ lẹ́yìn mọ́ wá rù subhanallah anabi rẹ̀ ọ̀nyẹ̀ lọ fún ní tẹ́ńtẹ́ صلى الله عليه وآله وسلم مثلا النبي صلى الله عليه وآله وسلم من حديث ابن مسعود رضي الله عنه النبي صفوة آه ابن مسعود صفوة هنا النبي سي نصني إن كان زكا لكن الصكة أن كمان هذه قسمة ما أريد بها وجه الله تكتب شيء mo fi wá ojú ọlọ́ọ̀ àkọsíwọ́ bẹ́ẹ̀ subhanallah alábìlóṣù kan ẹnìkan wá sọ bẹ́ẹ̀ ẹwù àmúmára ẹwù àfaradà ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam sọni yarhamullahu Musa قد أوذي بالحق أكثر من هذا فصبر متفق عليه قال الله بقى كان لدي موسى أو يفعل نجلي لو موسى سور موسى سور قال جفا لدي موسى ولا تفع أتفع وقو الله بقى تقول أقول أقول يوم تقول لا تلاوي tó sọ ọlọ́run tó ọwọ́ àpáta gbé ẹ̀wù rẹ̀ sá kí mo ti wá lọ sọ fún mọ́tò tó títí tó fi tó bí ọ tó fi tó dàrú yẹn tó wá rí owó wò wọ́n rí bíbí ìsàkópa ìgbà náà làpáta tó tó ẹlẹ́nu ló wá sí kọ̀ọ̀pá rẹ̀ bu àpáta tó tó tó dúró àtẹ̀tẹ̀ ló ti ní kó dúró kí ló dé tọ̀ so torí délé wọn fara ní anabi musa dubẹ ló fi sùúrù bákan náà kájẹni tí ó ní ìṣẹríba mùsùlùmí gbọ́dọ̀ ní ìṣẹríba anabi muhammed sallallahu alayhi wa sallam kébùtù wà lọ hadith ibn abbas rabi allahu anhu anhuma oníkàlẹ anabi sallallahu alayhi wa sallam yéṣu lè sọ àlọ lọwọ anabi máa ń jókòó lẹ́ẹ̀mẹ́ anabi èso ń gbéra ká wọ́n yẹ àkìlì ṣẹ́ anabi sallallahu alayhi wa anabi ò fọ ara wọn tó bákan náà wòye dìbò ní àwọn tẹlifà ló àlà kóòtù lè ṣàyìn bákan náà tẹlifà gbé anabi sọlá àṣẹlá ṣe ẹ wá ẹ dákun ẹja ẹ wá bá mi jẹ búrẹ́dì yìí búrẹ́dì tí wọn fi ṣàyìn rẹ ṣe anabi wọn lọ jẹ pẹ̀lú rẹ sallallahu alaihi wasallam kò ní fẹ́ wọ́n pè ọ́ yọ ọ̀dà ló bákan náà kájọ́ni tí wọn ti dọ́gba láàrin àwọn èèyàn ó wá nínú hadith ètí Abdullah ibn Jubayr al-Khuzai tó gbà wá wọn lànà bí bá wọn sọ̀rọ̀ ọjọ́ kan wọn á mú orin pákó lọ́wọ́ bàtà wọn mú orin pákó lọ́wọ́ anabi sọlọ lọọhùn àdìgbò àdìsọlẹ wọn fi pákó yẹn wọn fi ka ilẹ̀ kan nísùn rẹ̀ ike ọmọ sọ̀rọ̀ kọmọ sàpèjúwe wọn fi pákó yẹn wọn fi kàn sùn ọkùnrin yẹn bá ní ìwà anabi sọlọ lọọhùn àdìsọlẹ nítorí o ṣe anabi sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àríwá ìṣẹ̀lẹ̀ ọ̀sọ̀ pé abọ́fẹ́ sórí kù ni. tó ṣùgbọ́n anabi sọ̀rọ̀ àti wọn fi pákó lè lọ́wọ́ subhanallah bí ẹbí ìhùwọ̀ wọn kúlù wọn fi pákó lè lọ́wọ́ anabi kọ́ àgbẹ̀sán ọkùnrin yẹn bá dá pákó padà padà fún anabi sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ìṣẹ̀lẹ̀ ó ní báyìí áhàfù ó ní mo ti àmójúkúrò fún anabi sọ̀rọ̀ lọ́wọ́ àríwá ìṣẹ̀lẹ̀ ọ̀yà látàrí pé ìgbẹ̀sán ó fi sì pẹ́ fún mi tó bá díjọ́ pé ìdá àlùkìyà subhanallah ẹ wò sí dọ́gba ẹ wò sí dọ́gba látọ̀dọ̀ anábìwọ̀n Muhammad sallallahu alaihi wa sallam lọ́kẹ́ náà níparí ó yẹ ká jẹ́ níjọ́ ọmọ sọ́ọ̀rẹ́ ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ tí ọ̀gá máa wá tó ló fẹ́ gbẹ̀sẹ̀ islam láwọn agbọ̀nàbí kan wọ́n wọ́n ti lérè pé kí ni orí àwọn olùbílẹ̀ wàlá ìjẹba ti sábà jù tẹ̀ ẹ̀jọ́ gba islam tó bá bẹ̀ fún kó tó di kọ́ gba islam ẹ̀kọ́ lọ pàdé tó bá dúró la lùkìyà nílùú láti àmú torí kọ́ gba islam táwọn àwọn akó ẹ̀yìn rẹ̀ nígbà tó dáràn táàní jọ gba islam tí kò tó àmú lọ torí ẹ̀ ẹjẹ́ àgbọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí nínú ẹgbàá wọ̀rọ̀ tí ìmáàmù Muslim gbà wá láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu onímọ̀ ẹ̀kọ́ ìlà òṣèlú lọ́ọ̀yì صلى الله عليه وآله وسلم على الإسلام شيئا إلا أعطاه ولم يكن فيه يعني يعني يعني كما قال النبي صلى الله عليه وسلم هو اللي بعد سوريا من بعد لا هذا كان أبي وفيا ليش أنا أنا كون صورو كما قال النبي صلى الله عليه وسلم هو اللي بعد تسوري من بعد هذا كان أبي وفيا ليش أنا قال فجاءه رجل أنا سمياني كما قال النبي صلى الله عليه وسلم فأعطاه غنما بين جبلين أنا وقال له أكتتم سنة يا قطع مجكا أو أكتتوقف وقت بدي توقع يا قطع مجك فرجع إلى قومه فقال له أقول يا قطع وباوي يا أصفنا قل يا قوم أي يا بيو أسلموا أجا إسلامه فإن محمدا يعطي عطاء لا يخشى الفاقة anabi sallallahu alaihi wasallam muhammed ó máa ń fún yàn lẹ́bùn ní ìfúnni lẹ́bùn sẹni tí ó fẹ̀rù subhanallah nínú ẹ̀gbá wa kan lórí gbogbo àwọn èèyàn rẹ̀ sì wà wọ́n kéde islam wọn fún anabi wa muhammed sallallahu alaihi wasallam látàrí kọ́ lawọ́ torí rẹ̀ nínú ẹ̀gbá wa ni ọ̀dọ̀ ìmáàmù muslim yìí alásìní nǹkan rọ̀jùlù la yuslim ma yuridu wọ́n ní máa ń ṣẹlẹ̀ pé àwọn èèyàn kan máa wá gba islam lọ́dọ̀ anabi sallallahu alaihi wa sallam nǹkan wọ́n ti gbàlérò pẹ̀lú islam ní fún àwọn fẹ́ẹ́ fi kúlẹ̀ ayé jọ. hatta yakuna al-islam fama yuslim yóò ti gba islam hatta yakuna al-islam ahabba ilayhi min ad-dunya wa ma 'alayha rawahu al-imam Muslim. ó omi yóò gba islam nítorí nǹkan ilé ayé. tó bá ti wá gba islam gba gba islam tán islam ó wàá di tó fẹ́ràn ní gbogbo ilé ayé àti ti ń bẹ ní ilé ayé lọ sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwa náà ẹ jẹ́ aláwọ̀ jẹ̀ mọ́ kálíbà jẹ́ mùsùlùmí gidi ẹ jẹ́ aláwọ̀ fẹ́ni tó ti fi tá a bá pè ní nǹkan ní ìtòrí rẹ̀ gba islam nítorí wípé ó lè jẹ́ ike nítorí nǹkan tá a fẹ́ pè ní ó gba islam ṣùgbọ́n tó bá gba islam tán ẹ rí pé islam tó bá wọnú ọkàn tán tó ti bára mu wàlúwà ìkòsí tó lè mú kúrò láàrin yẹn torí ẹ̀ á rí pé islam kí nǹkan ńlá ni o torí kò nǹkan gan lẹ̀sìn lọ́dọ̀ ọ̀nà kí nǹkan ńlá ni o owó lẹ̀sìn tó tètè téèyàn bá gbé nǹkan mìíràn yàtọ̀ sí wá pàdé ọlọ́run tó bá ti lọ́la òsè àmọ́ kò ní í gbà ẹni tó ti gbé nǹkan mìíràn yàtọ̀ sí wá bọ́lọ̀ yóò sòkò lọ́la òsè àmọ́ kí nǹkan ńlá ni o torí kò lẹ̀sìn tọ́lọ̀ ọba yọ́nú sí fún wa tó sì tẹ́ ní pípé nǹkan ńlá ni torí nǹkan ńlá lẹ́sìn islam torí kò lẹ́sìn gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn òfìsẹ́ rẹ̀ kò lẹ́sìn tí wọ́n ti kò náà lẹ́sìn sẹ́kọ̀ àwọn èèyàn lọ sídìí rẹ̀ nǹkan ńlá ni nítorí pé islam yìí kò náà nìkan ìlẹ̀sìn tó lè gbé ìwà àlùjẹ́nà nǹkan ńlá nítorí kò lẹ́sìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kò lẹ́sìn àwọn sàádé kò lẹ́sìn àwọn tàbíyí nǹkan ńlá ni nítorí pé ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn yìí ó sì ní ṣe pẹ̀lú ìtawù jáde lórí ahọ́n ó sì ní ṣe pẹ̀lú ìtàforíkẹ́ ara wa yóò ṣe. nǹkan ńlá ni nítorí pé kìí ṣe kábẹ́sì lásán ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú káhùwà rẹ̀ torí ẹ̀ lọ́nà ti sọ fún wa nípa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam fúnni wa innaka la'ala khuluqin 'azim dájúdájú ìwọlọ́wà lórí ìwà tó ga. torí ọjọ́ wa káwọn wá jẹ ọmọlẹ́yìn rere káwọn aṣíwájú rere talọmọlẹ́yìn rere káṣíwájú rere níbi ẹ̀sìn Islam tó ní wípé ẹni tí wọn máa ṣàdúrà fáwọn ẹni tó ti síwájú rẹ pẹ̀lú ìmánì ẹni tí wọn máa tọrọ dáadáa fáwọn ẹni tó síwájú rẹ pẹ̀lú ìmánì àwọn kan ti síwájú wa lórí Islam orí pàṣẹ wọn làwọn.